mòdémòdé ni tewé adé kódékódé làtàkù tó ìbá ọlọ́run ìbà ènìyàn mo kí gbogbo etí tó ń gbọ́ mi níbikíbi lásìkò yìí èmi ọmọ yín ọ̀rẹ́ yín Gbàdámọ̀ sí oore Ìtàmínàt ló tún dé lórí Ìkìtàn podcast lónìí àrà ọ̀tọ̀ ni mo fẹ́ gbé ètò yìí gbà nítorí ìtàn gbajúgbajà olórin reggae tí gbogbo wa mọ̀ sí Majek Fashek ni mo fẹ́ sọ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ọmọ Yorùbá nílẹ̀ Nàìjíríà ni àbí olóògbé Májẹ̀kódùnmí Fáṣẹ́kì ní inú oṣù kẹta ọdún 1963 ọmọ Ẹdó ni ìyá rẹ̀ tí bàbá rẹ̀ olóògbé emmanuel ọlátúnjí fásèké sì jẹ́ ọmọ ìjẹ̀ṣà ní oṣù iléṣà ní ìlú ọ̀ṣun fásèké túmọ̀ sí ifá kì í ṣèké ìyá olóògbé magic fásèké ni ó wò dàgbà lẹ́yìn tí bàbá rẹ̀ kú nígbà tí ó wà ní ọmọ ọdún mọ́kànlá. ìlú benin ni òun àti ìyá rẹ̀ tẹ̀dó sí lẹ́yìn náà ni ó darapọ̀ mọ́ àwọn akọrin ìjọsìn ti ilé ìjọsìn aládùúrà tí ìyá rẹ̀ ń lọ níbẹ̀ ló ti kọ́ bí wọ́n ṣe ń ta gìtá àti ìpè fèrè tí àwọn olóyìnbó pè ní trumpet. tí ó sì ń ṣe àkójọ orin fún àwọn ẹgbẹ́ akọrin. ní ọdún 1980 Majek Fashek darapọ̀ mọ́ àwọn akọrin méjì kan Microy Greek àti Black Rice tí ó sì ń lo orúkọ Rajesh Khanna fún àlàjẹ rẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti gbajúmọ̀ olórin ní orí móhùnmáwòrán NTA Benin lórí ètò music panorama nígbà náà wọ́n ṣiṣẹ́ papọ̀ fún bí ọdún díẹ̀ kí ó tó di pé wọ́n túká. láìpẹ́ tí wọ́n túká ní ọdún 1987 ní Majek Fashek bẹ̀rẹ̀ sí ní kọrin lábẹ́ iléeṣẹ́ orin tó Bansi Records tí ó sì jẹ́ olórin àdákọ nígbà náà ní orin prisoner of conscience jáde tí ó sì di gbajúmọ̀ àti olórin régé àkọ́kọ́ lẹ́yìn tí ó kọ orin send down the rain orin yìí jẹ́ orin tí gbogbo àgbáyé tẹ́wọ́ gbà tí wọ́n sì ń gbọ́ ní ọdún 1989 ó gba àmì ẹ̀yẹ mẹ́fà ti àwọn PMA Awards. ní ọdún 1989 yìí náà ni magic Fashek ṣe àkójọ orin mìíràn tí í ṣe experience ìrírí tí Tobansi label sì gbé jáde nínú rẹ̀ láti rí àwọn orin bíi Free Africa àti Free Mandela. lẹ́yìn náà ni Majed Fashel fi iléeṣẹ́ orin Tubansi Records sílẹ̀. ó darapọ̀ mọ́ CBS Nigeria tí ó sì ń kọrin lábẹ́ Interscope Record tí ó sì ṣe àkójọ orin Spirit of Love. Majed Fashel kọrin pẹ̀lú David Letterman lẹ́yìn tí wọ́n kọ orin so long to you. fún àwọn olùwòran móhùnmáwòrán ní ìgbà náà lẹ́yìn èyí ni ó darapọ̀ mọ́ Island Records àwọn iléeṣẹ́ orin tí wọ́n gbajúgbajà láàrin ìlú sí ìlú. ó ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ orin yìí lọ́pọ̀lọpọ̀ láti ọdún 1997 títí di 2004. orin majek fashek fẹ́ farapẹ́ ti bob marley tí ohùn àti ìlànà rẹ̀ sì fẹ́ jọ ti jimi hendrix àti fela kuti ní ọdún 2004 majek fashek kọrin fún àwọn èèyàn tó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá ní èkó hotel hall tí ayọ̀ mákùn ṣe olùdarí ètò náà fashek fẹ́ arábìnrin rita fashek tí wọ́n sì bí ọmọ mẹ́rin arábìnrin yìí ni ó ṣe okùnfà orin without you ní ọdún 2015 tí wọ́n sì túká gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó nígbà tí ìròyìn wípé àsìlò oògùn olóró ń da Majek Fashek láàmú àti wípé kò fi bẹ́ẹ̀ dápé mọ́. lẹ́yìn èyí ló bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́jú ní ilé ìtọ́jú àwọn ènìyàn tí wọ́n bá ní ìpèníjà àsìlò oògùn olóró ní ìlú Àbújá ṣùgbọ́n ìròyìn tí a gbọ́ lẹ́nu ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ọ̀gbẹ́ni Amos Mike Roy ó sọ wípé àsìlò oògùn olóró kọ́ ló ń da ọ̀gbẹ́ni Majek Fashek láàmú bí kò ṣe àìsàn ẹ̀mí tí àwọn olóyìnbó ń pè ní spiritism ọ̀gbẹ́ni Amos sọ wípé ìlú Èkó ni Fashek ti darapọ̀ mọ́ àwọn tí kò yẹ tí ó sì wá àwọn agbára tí ó le ju ẹ̀mí rẹ̀ lọ ìdí yìí tí ó fi jẹ́ wípé bí ó bá ń kọrin send down the rain níbikíbi nígbàkúgbà dandan ni kí òjò kí ó rọ̀. àìlèpa àwọn òfin ẹ̀mí yìí mọ́ ló fà á tó fi ń ṣàìsàn bí ó bá ń kọrin lọ́wọ́ àwọn ẹ̀mí yìí yóò fi sílẹ̀ ṣùgbọ́n bí kò bá ṣe nǹkan kan tí ó dá wà àwọn ẹ̀mí àjòjì náà yóò sì máa dà láàmú. báyìí ni arákùnrin májèkódùnmí fásèké tí gbogbo wa mọ̀ sí majek ṣe lo ìgbésí ayé rẹ̀ títí tí ó fi di ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2020 tí ó jáde láyé mo gbàládùra pé kí elédùà kí ó tẹ́ sí afẹ́fẹ́ yìí. ètò lónìí ó tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ títí ìgbà kan náà èmi ọ̀rẹ́lúwa kì í tán sọ wípé ó dìgbà. Only the angels of God is white. so long.